فهو مكذوب ثم انفض عن تتأمد عليهم بعضهم لعلهم يعرفون gbígba àdúrà omi kò gbóbi àìlẹ̀ lẹ́yìn ẹmà ìṣàdúrà lẹ́kẹ́ àmàbí ìkùrà ní àlọ́ ìṣà wà láàrin ìgbà ní káàkiri ohun ìbí ohun àpẹ̀kọ́ a sì tẹ̀wọ́tẹ̀lé parí ògbògbó wa epo oṣù èyọ́ gbẹ̀kùgbẹ̀kù yìí àti tọwọ́tẹ̀lé payé ògùngbó wa efu oṣù ìrọ́pọ̀ gbogbo oṣù Ramadan lẹ́yìn òsì ìmáàmù wa ìrarojó kẹ́ni kí ẹnẹ́ká pé àmúlò lójú òkú máa di àjọjé ní ọjọ́ kìí ju apẹ̀kọ́ wa ní àlùbẹ́rẹ́ka ọjọ́ kí múlò wa náà wa ọjọ́ lóòlóò èyí kì í jẹ́ ìmẹ̀ tí bá ọjọ́ kí ìhà gbóhùn dáró ayẹ́lẹ́gẹ́ ẹni ṣomi èyí ó jẹ́ àlékèéjẹ́ ó ní èyí bọ́ọ̀hù rẹ̀ ọdọ́dọ́nú ọ̀gbẹ̀gbẹ̀lẹ̀wà gbogbo kàdẹ́ èyí kì á ṣe wa èyí kì máa mú ní ọjọ́ kí èyí máa mú pẹ̀kọ́hún wa àṣìṣọ́ ẹ̀tẹ̀ nípa yí ó mú sí àgbáyé ná àti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 إنا أعطيناك الكوثر فاستني لربك وانحر إن شانئك هو العبد سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. إلا قولوا وعلى قولوا تفسير كتباني إن شاء الله على رمى بسم الله. أعوذ بالله تفرحون وله ما في السماوات والأرض وله دين واسبا أفغير الله تتقون وما بكم من نعمة فمن الله ثم إذا مسكم الضر فإليه تجارون ثم إذا كشف الضر عن كل إذا فريق منكم بربهم يشركون ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف يعلمون ويجعلون لله ما لا يكرهون سبحانه تالله لتسألن عما كنتم تفترون صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلا تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله رب لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل وسلم وبارك على النبي الكريم وعلى آله وأصحابه وأزواجه وذريته وبعد السلام عليكم ورحمة الله وبركاته gbogbo ìsinana ti ọjọ́ ìdàpọ̀ yóò lọ ìmọ̀ kọ́rọ́ tàbí ajéjú yéye o ojú máa fi lẹ́yìn nìyí òun tí yéye o wá èrò ìyá rẹ̀ gbogbo àwọn lóko àwọn tàbí ọmọ ìjọ kọ́lọ́lọ́jà wọ́n ti rẹ̀ àyèsí gbọ́dọ̀ jẹ́ ní abẹ́rẹ́ lọ àmì bàbá wa àmì àtọ́kàtọ́ wa àmì olèmọ́ wa màmá yín màmídé wa màlọ́gbà yín pé ọdọ́ ti lè wúlò yín lọ́sírì ẹ̀ka ti kùmàgbọ́lẹ̀ màmí òbí lójú dábàá ìṣọjọ́ kà kàmùdúró máa pé oṣù rọ̀mọ́dáàtì. àṣàjẹ pé kí àjọyé di ẹyẹ fún àgbàdo àlùsọ alẹ́rọ àmàlẹ́ lọ́wọ́ tó tóbi iná lóbi ní ti jẹ yẹn ní ẹjọba ẹ̀ àti tí nàfà gbogbo gbà ọ ìyàlẹ̀ ní èdè àná ìtọ̀síra lójú gbogbo ìdá ìmáṣí ìdí ní tọ̀tọ̀ wà ọjọ́ kàwá lè gbọdọ̀ ṣe ni Baba wa kà ọtí alhaji alhaji mọmọ usman ogúnjọ èmi balẹ̀ ìṣe ìdí àmì ìgbókùn àkọlà wa èmi ọjọ́ kìlẹ̀ gbọdọ̀ yìí àmọ́ ọjọ́ ń yẹjú wọn tó wálé ìmọ̀ bá àbíyàn ìjẹ̀sí abájẹ ọjọ́ ní ẹgbẹ́ lókè kókó lóṣù níwọ̀n alikɛ ba koko lɛ ba agbɔ kawa kita yi agba ni kakɔjɛ nɛ fɛ yoro ima ta ni ne godo akɛlɛ bɔ wa ogbode ogbode yi dze kɔjɛ nɛ fɛ yoro yɛ wa gbadɔmɔ gbogbo ɛgba yi ati ni ka adi yi kpe tse ku kawa kita yi ya ɔjɛ kunu kunu tse ni ɔlɔdi ni na ba li gba bi ni kpakpa bi ni ɔma ɔn ba bɛrɛ ìyọ́nà tẹ̀síìrì kàkí ìdálẹ̀ ìyọ́nà ọ̀rá sí fm lókojá ọjọ́ tún mẹ́fẹ́ dúkìá fm lókojá mẹ́gbóhùn àtẹ̀síìrì lẹ́ ọmọ adọ́jọ́ kìlẹ̀ kàkí àdúràwìn òtí sáléwu ọ̀nàdẹ̀bù sáléwu mọ́mọ́ ìnáhà ọ̀gbọ́dọ̀ mẹ́lẹ́ra sáà ọjọ́ ẹ̀fẹ́ ajé ibi kókọ́lọ́ yẹn kìkì ọjọ́ kí mi ládàá ọ̀dọ́ akẹ́rẹ́ bí bàbá wọn ṣe òjò akwai musulmi ba mi awal lugurbe alaramba dika gugwa mi gowa kuma gucocco lebo kuida wani kidai ami mutu lebo malebowa banyagbe banyagbe akuluni nana n'aya banyagba n'ani gbogbo la wo.

alụkọ ihe mmụọ tụọ ọdọ ihe agara ma ya n'ihe echa na acha na alụ lagi agara na agwọrọ alụ tụrụ akịrị ọnụ ụka na tụnye abajọghị oji kuru retụrụ bakara ọkpọda ma ya gide etu retụrụ bakara gide ya ije maka ọmara ogbu alụka ama ya gide etu retụrụ bakara gide ogun melu meji nyọ mẹfa kínyɔn mɛ didi alo kínyɔn mɛ dzɔ eye kele atsaka eke do dzeɖo yi mo ekito le ɛgbɛ la kɔa yaasi na ba le wu ɛkɛ musulumi akpadze yi gɛdɛ musulumi eyi odudu alama yi yaadi na abakpa alo yɛmunu tsa na abakpa yi taa kpa de bi muhammad sɔlɔ lɔrɔ ale yi wosɔlɔ ekito le ɛgbɛ la kɔa yi lɛ kaki ma kɔrɔ yeyeyeye bɛ lɛ ami ke kuma ca ne adina bakpa ye fa de bi sɔlɔlɔrɔ ale yɔ sɔlɔ iye dudu ba le kuma cɛ sɔrɔ mɛ lɛ ama kpamɛ ni aa ami de ka de bi sɔlɔlɔrɔ ale yɔ sɔlɔ wa fɛrɛ kuma fa dina bakpa ye kita dina bakpa fɛrɛ kuma ma cɛ sɔrɔ mɛ sekɔsi akini ama kpalɛ sekɔlɔ mɛ lɛ sekɔmɛni inyi afrika le di akpɛlɛ kɛlɛ fa ma sekɔlɔ mɛ lɛ aka zolu ma kuma gbɔ kɛ edududu isi na mi be ma di mo mini ma lɔbɛtɛ ɔjɔ le bɔ ɛrɛ gina wa gina akini قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض نعم. لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه واتبعوه لعلكم تهتدون. صلى الله عليه وسلم يقول kàwọn kọjá mi tó lè ṣaka kàkiri yá ayéhàn náà tó amẹ́ kúrẹ́ṣàmúlẹ̀ ọjọ́ pẹ́ẹ́lí bẹ̀rẹ̀ mẹ́yìn ọjọ́ ìjọ́dún lẹ gbẹ̀jọ́ lẹ lẹ ọ̀pọ̀ mi bẹ̀rẹ̀ mẹ́yìn. iná bẹ̀rẹ̀ mi jẹ́ pàpọ̀ mi dẹ̀. inni rasulullahi ilaykum jami'an. oníbùsù muhammad sallallahu alayhi wa sallam tó ní ọjọ́ ìdí àtẹ̀rẹ̀ ọ̀pọ̀ ọdún mẹ́ta ká má kẹ́lẹ́. طيب نعم الذي له ملك السماوات والارض نعم. لا اله الا هو يحيي ويميت ẹ̀rùn kọjá láti nìkan ní abájọ yìí la ìlà ìlàrú bẹ́ẹ̀lì amọ́jọ́ ló ká títí lẹ́gídẹ̀ òun ní adẹ́gọ́pọ̀ ọjọ́ gẹ̀ bẹ́ẹ̀lì àlọ́jọ́ ká títí mẹ́jọ mẹ́nu ká títí lẹ́gíṣọ̀ mẹ́jọ òun lẹ̀ ló má yọ̀ ọ̀rọ̀ gẹ̀ ọ̀wọ́lẹ́ tí mẹ́jọ ìyàdú mẹ́yálẹ̀ ìyàlùjọ nàmẹ́. yóò yí ìwà yóò mí. ẹni lẹ kì í dọ̀rọ̀ wọn sọ̀rọ̀ kúmẹ̀jẹ ìdàdí ìtura bọ̀ kúmẹ̀jẹ kúmẹ̀jọ lọ́dún ká títí ìhàlùjì ìlà mẹ́jálù mẹ́yìn hajjẹ́rẹ́ ìlọ́nà mẹ́rù jẹ̀káyé. ene kina dinelele ene kina dinele olukpayi oti yoroyi wọyomedu kinele ọtí akini akókùmá abẹ́jíjọ takalẹ̀ ọ̀ǹdọ̀ra yẹ ọmọ abẹ́jíjọ lẹ akókùmá akókùmá kọ́májì lẹ ọ̀ǹbọ̀ra yẹ ma lẹ àti kẹfà dúkìrì ẹjú kẹ ìtsaka yà wọn kó àtàwọn náà. فأحيي ويميت فآمنوا بالله ورسوله فآمنوا بالله شكا يعني يقول الأمل يقول يقول هذه ما جوجد يقول لك ورسوله ونشي وجوك وجوك وجوك jíjẹ ń pọn má bọ̀ oníṣẹ́ lẹ́nu òjì rọ̀ dẹ̀. ànàbí lómi yìí. àdébì ṣe ìmáàbẹ̀jú máa gba ní ìyàbẹ̀jú máa kọ dọ́gba tẹ́tà lùkúrà ní akẹrẹ̀bọ ìmáṣe ní máa gba kí máa kọ ní olùdájú àmì ìdé orin náà jígò ẹ ní olùdájú máa gba الذي يؤمن نعم الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون وكلماته وما لديك كلمة وكل وجل أبيه رسال القرآن كما واتبعوه بل لبالي بلا محمد صلى الله عليه وسلم kumẹrẹ arọ yẹn lẹ fọ yẹn lọ là alẹkùn dàtẹlú àtọlù kumẹrẹ wà tọnà gbàgbà ọjọ akínníjẹ mọmọ lè bọ ní mẹtọnà gbàgbà tó o jẹ kọ níbi sọlọ lọwọ rẹ tó àwọn àdó yẹra mi ìlú lẹ dẹ káka mo lè jẹ gbọrú mẹlẹ alùpùpù jẹ ẹjẹ pàtẹkà màtẹ gbọrú mẹlẹ àmì ìfẹ jẹ dúdú jàmì ìfẹ kùmàdé má lè lè bọ ẹnì jẹ dúdú ma ìhà mẹlẹkẹrẹ òṣèlú nàbà bàbà rẹ bí ẹ àná. kàmi ìdí kuma wọlọ kulubi àná yẹ kulubi àná yẹ bàmí ìdí kuma má yẹ kuma wọlọ wọn bàmí ìdí kuma ti wọlọ àmọ́ àwọn ọmọ àti ọgbọlọgbọlọ àti sọlọ lọrùn àti ẹsẹ yẹn má tọjú jù yẹn lè gbọ́ bàtẹni láwùí lẹkọ ọjọ́ mẹ òun ìní òun tó ní sọjọ ọtí àtẹrẹ bá mẹ saka mai kawo ka kini kazzabuta ya muhammad adakin hukunci muhammad shallekin walai wa qala abubakar abubakar jẹni tí olùdókòlè àkàwọn àgbẹni sàdákọta ya rasulala òun kò wúwo ẹni tí olùdókòlè sallallahu alaihi wasallam ọgbẹta ọlẹta yìí tólabẹlẹ fàhál antum tààrí kúnẹlí sàhìrí mẹmà pọ nànẹmìmìn bámi dé kùmà ọgbẹta ọjà lè bọ lẹnu mẹmà pọ nànẹmìmìn. والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون والذي جاء بالصدق أنك بغتاك وجل بلولا وجل محمد صلى الله عليه وسلم وصدق به فأنك يا بغتاك وجل لقوة وجل رفالي له

amake wutsɛkɔ ye wutsɛkɔ jali ɔn amake abela dogo bɛ bade ami de kale bisɔrɔ lɔrɔ ale yɔ sɛlɛm dutsɛ ɔjɔra jɛruma takuma muja daba de bi sɔrɔ lɔrɔ ale yɔ sɛlɛm abela jɛnɛ sɔrɔ إن الذين تدعون من دون الله إن الذين تدعون من دون الله عباد أمثالكم فدعوهم فليستجيبوا لكم إن كنتم صادقين ألهم أرجل يمشون بها أم لهم أعين يبصم لهم أيدي يبطشون بها أم لهم أعين يبصرون بها أم لهم آذان يسمعون بها قل ادعوا شركاءكم ثم كيدوني فلا تنظرون wọn. abẹ́rẹ́ wọn ọjọ́ kárí sọ̀rọ̀ lọ́rùn wọlé fún ẹ̀kí káálẹ̀ bẹ́rẹ̀ kí iná lẹ́dí na tẹ̀lú rẹ̀mí lórí láyé ìbáàdùn náà mú sálùkù. àmì ìdí gbẹ̀rù ara rẹ̀ ń lójú ọjọ́ lẹ̀ gbẹ̀mọ́ jẹ́ gbẹ̀rù ara ọjọ́ ká dídí lẹ̀ àmọ́ nígbòtí adó ọjọ́ lẹ̀ kì í sẹ́gun kà mẹ́ nígbòtí adó ọjọ́ yìí. ìdúpẹ́ gbẹ̀rù ara mẹ́ wẹ́lẹ́ lójú ọjọ́ lẹ̀ fẹ́ àdìsọ̀rọ̀ lọ́rùn alẹ́ wọ̀tọ́lá òun á kà á ní yàtọ̀ ọmọ yín kàkà kí ni. ìbáàdùn máa ń tọ́ lókun. àmọ́ adúlọ́dọ́ máa ṣe dẹ́kun kan ní ìwòsàn adúlọ́dọ́ rẹ̀ náà. fọdà òhun. mẹ́ta àtọ́ máa ń mẹ́ta kẹrẹ̀ lódú máa mẹ́ta jáde lódú máa rí àṣọ ló máa ṣe. bẹ́ẹ̀ni ẹ̀sọ́ jí ibú lakùn. ìjẹun kì máa ṣàrò kàkà ìròyìn ìdẹ́ni pẹ́ẹ́ni ẹ̀sọ́ jí ibú lakùn máa pè sí ẹ̀kọ́ mẹ́ta òwúrọ̀ dẹ́kun manumi la wọn mẹ́ta lò àwọn àjọyọ yìí ti ń ògbó ọjọ́ àyíká oyin alùpàdé ní alu ní ha máa kún máa kún ó ha àmì gbọ́dọ̀ máa lọ́wọ́ lọ́wọ́ wọ́tà tẹ̀sán lọ́wọ́ ẹ̀ sì na bí ó yàgé kọmíṣánná omi àmàlẹ́ ní sáwùkẹ́ tó kó mi dì lọ wá yàjẹ́ tábẹ́lẹ̀ aláàbò akọ̀rọ̀ ẹ̀ lẹ́nu lọ́kì adùnmí lọ́wọ́ dẹ̀ ọjọ́ tó mọ̀ ní abẹ́rẹ́ka mi lọ́wọ́ dẹ̀ wá òkú jẹ́ kàdébù sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ ọ̀sán rọ́jọ́ láti ìgbókùsọ̀ kọ̀ dẹ̀ wọ́n yẹ sẹ́yìn ibú lẹ́kùn àmì ìgbé mọ́ra rẹ̀ máa ń lójú ọjọ́ náà lẹ́wọ́ máa yí lọ mẹ́ka lò. ìrùkùn tún sọ di pín. ìṣe ń sọ̀rọ̀ sáré ṣe kàkí ní ẹ̀bọ̀ kùmàlùpáyé abẹ́wọ̀n kùmàlùpáyé màdé kùmàlùkì wẹ̀wọ̀n àbẹ̀kùmàlùkì sọ̀rọ̀ kà ọ́yá bẹ Chicago àwọn méjì kúrò ní sallallahu alaihi wasallam wọn lọ kà á lè yí kí wọn lọ lé èdè mẹlẹ olùkù èdè mẹlẹ pélé èdè yóò dúdú. aláwùmú arúgbó yamṣu nàbí ha. abẹ́kọ̀ọ́ rẹ̀ fúlẹ̀ kọ́nyá lẹ́lẹ́ hàn máa kí lẹ́rẹ̀ fún àdúgbò lẹ̀ máa pé mi tọ́nà ẹ̀ sàrò. أم لهم أيدي يبطشون بها ألهم أيدي أعين يبصرون بها ألهم amlarun a ayinun amebere a mace neju yóò ti ru nàbí a madogane kuma hìjà kófẹ́ ma yẹjú tiwọn lọ́wọ́ nàbí yẹjú nǹkan kò yàrá bẹ́ẹ̀ dáì dáì dáì. وتراهم ينظرون إليك وهم لا يبصرون. أما لا يبصرون مللا تقيلكلا أم لهم آذان يسمعون بها أم لهم آذان عبوها عبوها كنا لها ما كيلتي يسمعون بها ما بقولها àdìgẹ máa kẹlẹ anyalẹ ọgbẹ gbọ abẹkọ gbòdì kẹwúlì olùdókè ọgbọ tsakalẹ ẹka yalẹ owó amekɔlɛ hã maa do maa do yiwo lɛ itsɛ maa kpɔ ilẹ̀ maa tiɛ kaaru subhanala ami otsɛ ɛkeji karibi sɔlɔ lɔri wale sɔlɔ wakɛlɛ kuma eki suru eka tele tu yi ya kɔlɔ di ma yi lɛ amɛkɛ taa tsami tó kuma tsami muna digi ami muna digi ti lɛ yi ama jɛ mali ama lu amma aluma oma gbai owole tie do man amala lugo be oje na lugo kani digi kama akini إن المنافقين يخادعون الله إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا قتال يراؤون الناس ولا يذكرون الله إلا قليلا ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخادعون يضرون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون àmì ìmọ̀lá àdìgbìlá àdìgbìsọ̀rọ̀ láwùrọ̀ àdìgbìsọ̀rọ̀ ni a kẹrẹ̀ fún wa ɛni amɛ mɛdze mɛ akele mɛtsɔ ama mɛtsɛ ɔmɛlɛ mayɔ mɛtsɔ mɛtsɛ bɔ mɛtsɔ mɛtsɛ odi mɛtsɔ mɛtsɛ ka mɛtsɔ mɛwɛ tsi yɛ wɔ katiti yɔkɔ adi wo la la ɔdi lɛ wɛrɛ tsi ma kumɛ lɛ ma kpɔ ɔdi edu ma dza mɛ ɔdi daka kali adago ɔdi tɔwu mɛ akele ala ma kpɔ ala ma kpɔ ti anɛ ɔmɛlɛ wọ̀húwà káàdì ọ̀hún. ọjọ́ náà ronú kan náà ma máa ló bọ̀ wọ́ kojú ọjọ́ náà ìṣe náà ló kọjọ́ kàkí ara kó mọ́ wọ́ kojú àti kẹfà màjá ló màjá kó máa sọ̀rọ̀ lẹ lákọjọ́ náà máa mọ́ dágìlá máa tó wá wá ọjọ́ ijó lùlù balẹ̀ dá àmọ́ ọ̀lẹ́dẹ́ yìí lókè ọ̀já máa lọ kaka kìí ìtura àmì ìbẹ́kẹta kàdéjì ayédèrúmọ́lẹ̀ sẹ́mọ́nà lójú kúrọ́ àmì ìbẹ́kẹlẹ̀ jàmí ẹ̀wọ́ dùbámìlẹ̀ sára àmànyálà di gbàmàmísàsì súrọ́tù àlè mùrànà ale ọjọ́ kàálẹ̀ bi kí wọ́n tó máa kéde kó yá àlè kìtàbí ta. kul ya ahlal kitabi ta'alaw ila kalimatin sawa'in baynana wa baynakum. ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا شهدوا بأننا مسلمون قل له يا محمد صلى الله عليه وسلم له يا محمد صلى الله عليه وسلم يا أهل كتابي àwọn ahli kitabu ta'alu raliya amanyitati raliya amanyaladi raliya àdébí sallallahu alaihi wasallam ọjọ́ kpọ́rọ́ máyì àníjì àtọ́rọ́ máyì ẹni raliya àti ní ọjọ́ bẹ̀ ṣe àti ní ọjọ́ lọ́wọ́ ní wọ̀ nẹ́wà yìí ìjìyà ẹ̀ náà bá mẹlìá ọjọ́ pé ìtorúkú tọ́lá ẹ̀ mẹlìá ẹ̀wọ̀n àdọ́mọdé dá. ìlà kẹ́límà ti ń sàwà ìbẹ́yìnà náà wà bẹ́yìnà kún. mẹlìá mọ̀kọ̀lá kàfà mọ̀kọ̀lá lẹ́tẹ̀ mọ̀múkà mọ̀múkà kọ́lọ́dù sàwà ìbẹ́yìnà náà wà bẹ́yìnà kún. yà má kọ́ wọn ọjọ́ òun ọjọ́ rẹ̀ àdónújẹ́ ìwà kùmàrà rẹ̀ wọ́n ti àdìkẹ́ gbọ́nújẹ́ mẹ́kì lẹ́gbẹ́dúmẹ́ ẹ̀hún lẹ́gbẹ́dúmẹ́ àdẹ́bí yíṣà ẹ̀hún lẹ́gbẹ́dúmẹ́ àdẹ́bí musa ẹ̀hún lẹ́gbẹ́dúmẹ́ ẹ̀gbẹ́ abájọ yìí. ẹgbẹ́ abájọ yìí. ṣé dáadé ni muhammed. صلى الله عليه صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين لا بد أن بمحمد صلى الله عليه وسلم إلى كلمة إذا ما لك سواء بيننا وبينكم وقال لك إجل Allah na'buda illa Allah ya ayaye yi burka da yake Allah na'buda illa Allah akira ga ne duka ne shi yau da zaro ka titi ko kuma je duka mai ya ka ya ji burka titi ai wan ko ne ji Allah na'buda illa Allah na'am wala yushrik bihi shay'a adikan ba karara wajen ne wala nushrika bihi shay'a ama ki jide nun kama da wọn ka ada ba ko jobe ama ki ba ma jobe ni ama ki ade ke jo jobe ni ama ki kere do na do be ni ti ojo ama ki ja ni do na do be ni ti ojo ama ki wọn ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله àwọn tí àmúṣe kàbí ti àmì àrùbáàbàn àmọ́ ń du níbi ọjọ́ náà ẹ̀fẹ́ yìí òun ń du àti níbi ọjọ́ náà ẹ̀fẹ́ yìí àwọn tí múṣe kà lùjà àmọ́ ń du níbi ọjọ́ náà ẹ̀fẹ́ yìí lùjẹ́ kà níbi sọ̀rọ̀ ọlọ́run àlẹ́ òṣèlú wọn fẹ́ wọ́n jẹ́rán mi amma yana ji ba ma yi sati da bai. Na'am. Bayan wuta wallawo. Kaka ba ta da bukatun sallallahu alaihi wa sallam jini ko ta ki da ina girma amma a yi su jarike no ko yi ta wallawo. Ike nan kuma mun bi da ba kuma ko ko yi ta dile mana le kiyo. Bí ala dile mana le kiyo tó rẹ ká máa kini. Wàkúlù ṣáàdù bí àná mùsùlùmí. Wọ́n lọ́wọ́ ẹ̀ka máa kini iṣẹ́ àdúrà kò yálà kini bí àná. mùsùlùmùnà àwọn adéwìtì mùsùlùmí àti kálíbọ̀dì ọjọ́ ẹ̀fọ́ lólo tó rà mí kọjọ́ pàdé ìsọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ òṣèlú àwọn akẹ́rọ̀ mọ́ èkì súra kìdá akọ̀lọ̀ àwọn ojú orin rẹ̀ bákì súra kìdá yìí òjánà ń ìjánà pàmì ìgbé ẹjọ́ البقرة ولم يكن مئتان التكذيب بسم الله الرحمن الرحيم أيجب إليه سورة ألف لام ميم الله أعلم بمراده بذلك أبي هذا متى كده بقى تسير مثلا ọ̀dà ha hàrò ìkìlẹ̀rì ọdún ẹgbẹ̀rún kó tó di ọ̀rọ̀ kó já mi súra lórí. alẹ́ màlá káyà rẹ̀ ka ya ayé jòdòdò kìlẹ̀ ìtúrẹ́tò lẹ́mọ̀lì. Kọ́ọ̀fì pẹ́lúkọ̀rọ̀ àmì lòdì ìrẹ́tò lẹ́mọ̀lì ẹ̀wọ̀n ti èyí ni ìjà àlébùlà mi lójú bákàrọ̀ mi èyí lẹ́mọ̀lì ti tọ́ sí tọ̀ ó yìí lẹ́mọ̀lì gà lọ́tẹ̀ ìtúrẹ́tò sọ ara rẹ̀ ẹ̀wọ̀n tó jẹ́ ẹ̀dá. Kọ́ọ̀fì. Kọ́ọ̀fì suratu Shu'ara ayé ìgbẹ́jẹ́ lẹ́nu rẹ̀ kó ẹrù ìṣàlẹ̀ fúlàmì ń lóye ìdílé. ló ń jẹ́lẹ̀ lẹ̀ ọ̀hún ló kọ̀là ó já mọ́ ẹ̀ tẹ́lẹ̀ yìí. Alif Lam Mim. Tó ayọ̀ ẹ̀gbọ́n فإيه جرم كلمة جرم جرم عمرنا هو الذي هو الذي أنزل عليك الكتاب نعم. منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات نعم. فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تاويله نعم. وما يعلم تاويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب هو الذي أنزل إليكم الكتاب ọjọ́ ìbọn ní òun kò ń da

aya alukura ni ne kọjá duru alẹ ta kọjá tó kakoro ke abi ìdẹsẹ ká. mu kama tun na n wolo kita di. minnu kuna alukura ni olùkuru di ọdọ mẹ́ta lẹ aya tun mu kama tun. iṣẹ́ náà máa yé ya ju ọ̀dà ẹsẹ̀ ń fà ẹsẹ̀ ń kà ẹ́ ju na ó àmọ́ yálà ló yí mẹ́kọ́ mm. àmì tó màtí ọ́ ti ayé rẹ̀ máa fáyà ń kó máa tẹ̀tẹ̀ wọn lẹ ọ̀rọ̀ tó yí la lóko ayé tìmọ̀ jẹ́ máa bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ máa tẹ̀. wọ́n ò kọ́rùn ún tẹ̀sọ́ bí ha. yàtí èmi múlẹ̀ kí wọ́n jọ ọmọ ọkọ̀dọ́ mú fi tú méjú yẹlẹlẹ ọdọ mú fi tú méjú tó lè kún ẹnu mẹ́lẹ́lẹ́ tó dáhùn ọ̀rùn tó jọ àbẹ̀ àjá dùn. náà فأما الَّذِينَ في قلوبهم مرض فهم ẹ̀kọ́ díẹ̀ dọ̀mà èèyàn mẹ̀mẹ̀rẹ̀ kìjì ọjà lé tẹ́kọ́ tí máa ló tọ́mọ fún wa láti ẹ̀tẹ́lẹ̀ kí ìbẹ̀rù rẹ̀ yó ṣé kìjì tí ó yíwọ̀n kùmà lójójú yìí yẹ pàpà lóṣù yìí yìí lẹ́wọ̀n alẹ́ yà á nù màá èèyàn mẹ̀mẹ̀rẹ̀ yìí yá kó o ti nù màá alif laami ẹ̀dẹ̀ e alif aláwọ̀ rẹ̀ dẹ̀ láàmú jìbìrì lò ẹnlẹ kú rẹ lẹ ẹnlẹ kakú ẹ fi lẹ lẹ ọyàn fúnra ni ìyẹn lẹsẹ ká là ní bẹẹkọ ẹgbọdé ẹdọmọ là. bẹ́ẹ̀ tàbí òun bẹ́ẹ̀ tàbí òun náà ṣàwá. ọjọ́ ìfẹ́ فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تاويل مثلا ما علي لا إله إلا بقوة ليس كالي لو تقوم لا تقوم يا الله هاي أقول لك أنا من الأرض ilé àmọ ìyàwó kejì ọlẹ́ àmọ àwọn kékeré ọtọ ẹ̀ ọkọ̀ gbọ́dọ̀ gàyọ́. àtẹ̀sí ọjọ́ ìfọdọ̀fọ̀ amọ̀lẹ́sí náà fi kúlú géyìn dé ìbò. àmì bẹ́ẹ̀ kẹ̀gọ́ sí ẹ̀dọ̀mọ́lẹ́ ẹ̀mẹ́ ọkùnrin ti pọ̀yẹ́sẹ̀ bí wúrà ma tashabaha minhu èyí tí a fi dé ilé ọ̀ma lè bọ̀ yìí èyí gẹ̀gẹ̀dẹ̀ tí lọ́mọ ilẹ̀ máa tó wọn sí yọ lápá wọn lè dé èyí tí a fi dé yìí di àti ọjọ́ ìlú tábẹ́lẹ̀ yìí. ibùdókà alìbìtìnẹ́tì. ẹ̀mẹ́ òkè ajá wọn ṣe yí ibùdókà alìbìtìnẹ́tì àkàyàn àti ìfún abúlé àti àmọ̀lẹ̀ yìí. bari adúlá tẹ kakuma kó dọ̀ọ́ وما يعلم تعويله إلا الله أما أرجو القرآن الرجوك أشونا ما وعكا ما يلكن وما يعلم تعويله إن نفوك متى àǹdé ìdókòtò ó yí àmàlùkọ àìní bí àtisúra tó ìdúdó lò àmísúra ìdúdó ìdúdó ṣòwò kàfà lòkúlò ọmọ ayọ̀ alẹ́ mọ̀tàrú lọ́wọ́ ìlàlá. والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا كل kọjọ́ dodo alisilami káfáyà àìsọ́ọ̀dì kọjọ́ dodo lẹ̀ gbẹ́kì àti ẹ̀sẹ̀ gbẹ́kì tí ọ̀ dalẹ̀ kúlù mini lọ́rọ̀ bìlà sákàrùn ti kọjọ́ ṣòdò àwọn èkó èkèrè yúkà mà òun ìjẹba mà yìí.

ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ذلك الكتاب yẹnu ọ̀tá kìdàkìdà yìí òun ṣàkóso ní kìlógínà ìdí ọgbọ̀n mẹ́ta ọ̀dùnkùlù màgbọ̀rọ̀ buhari sọlọ́láhùn àlẹ́ọ̀sọ́làm kíbi jíjẹ́rú mẹ́lẹ̀ láàrin pẹ̀lú ìkàlẹ̀ ìkàlẹ̀ ọ̀ka títí ìdí rùn. ذلك الكتاب لا ريب فيه alukura ani ẹ̀ mọ̀ ọ́nà ìkàlẹ̀ ìkàlẹ̀. wekoratun kalukurani uka ɛdini ali kalukurani nɛ oludukɔ alukurani ne ye lo ati pe kuma le wulu ma fiyɛ gbalɛ ta alukurani yadi nabali ma wɛ alukurani kɛ a bɛ kuma ma wa ma bɛ jɔbana wa alukurani yadi nabali wɛ laare tọ sọ́ọ̀tù bá sọ̀rọ̀ àti ìrìn lákàáyé ọ̀gá ọ̀gá rẹ̀ ọjọ́ ìfọwọ́ ni wọ́n ń kúntùn fi rẹ́ ibi. wọ́n ń kúntùn fi rọ ibi mímá nàzọ́lá ọ̀la abidina fàtún bisúra ti mi mísìlì wàdàwù ṣùhàdà fún mi dúni láàyè nkúntùn sọ́ọ̀dìdì. فإن لم تفعلوا ولم تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين إيه، أم يقولون افتراه قل إن افتريته قل إن افتريته فاتوا بعشر سور من مثله مفتريات ودعوا شهدا استطعتم من دون لله إن كنتم صادقين القرآن كتير لغاية سورة الكهف قل إن اجتمعت قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا وإن كنتم في ريب ọjọ́ kìíní àgbẹ̀ni kìtàbùn láàrin bàbí yìí ọjọ́ ní kàlẹ́ kàlẹ́ dọ́n àmọ́ àjẹpẹ́ má jẹ́ kàkẹ́ kàlẹ́ kàlẹ́ dọ́n wọ̀nyí kóńtùn fi rọ ìbí bíjọ́ fúlẹ̀ ti kàlẹ́ kàlẹ́ alukóra ní kìlẹ̀ kàkí ní áá alèkè akábẹ́lẹ̀ kì alábẹ́lẹ̀ kì akọ̀tà kì í sọ àtàlẹ̀ tìlẹ̀ ti kàlẹ́ kàlẹ́ ti alukóra ní àtàlẹ̀ tó wọn lẹ́nu mimma nazzalna ala abdina akikani kani we kondoro wazo muhammad sallallahu alaihi wa sallam batu bi suratin min mithli ya ba ni suraka eki nyatu litaka e alqur'ani jirei lamu baraka go jamati kani kani kani alqur'ani di ogo mẹ́ta ichi mo jero wi kun kani di chole ni aroi owo ka ewuwi dagbara oyan ka ya ni aka ti ki ko jero ko ni to amenu ko sara meji mɛtsi nɔkɔtɔ mɛtsi numa mɛtsi gbɛdzi ɛgbɛ onugo dɛ idabɛlɛ lɛ assignment dɛ ɔlɛ alukurani dɛ suraka efinyatule kaya ɔnjata kpele ɛlɛmɛdo akado naam. وَدَعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلوا فَإِن لَّمْ تَفْعَلُوا جَكُمْ مَلِكِ مُدَابِ سُرَا كَوَا بَاجَيِّن وَلَن تَفْعَلوا بِبِي لَبَسْمَلَ عَلَيْكَ بَرَغَ إِجَابَ جَرِي máa di ní súra iná aya bẹ̀rẹ̀ méjì yẹ́wọ́ jí màá fún ọdún ayé lọ àà súra iná mẹ́ta pélé ìdájọ́ ní súra iná àti iná kà mẹ́fọ́ mi mẹ́ya ká lò àlọ́ ákèrè mẹ́fọ́ mi mẹ́ya ká lò wẹ́n lọ́n tó fọ́ lọ́wọ́ ní ní pé pé lè má ní واتقوا النار التي وقودها الناس والحجارة ikùn àdààmú lẹ̀ ọgọ́gà máa kálẹ̀ lẹ́kùn lálẹ́ wọ́n lè yára fáwọn òkúta owó gọ́ngọ́n ikùn àdọ́ka yín jàmbù náà kò lẹ́ ọyẹ́ lẹ́lẹ̀ òun àdúgbò ní lẹ́lẹ̀. ìdẹ́tìlì káàdìrì. ìdẹ́tìlì káàdìrì làmà ó pèlè táàdì làmà káàdìrì ètò ìtàn àmà ayẹlẹ̀ bẹ́ẹ̀ni fáájú ilẹ̀ ni wọ́n yé bìbí.

àbójútara. wọ́n jínu. àwọn àlìjẹ̀nu jẹ́ká ìbàjẹ́jú àlìjẹ̀nu ìgbélé àlìjẹ̀nu abájẹ́ àlìjẹ̀nu ìmọ̀lẹ́wàtà egúgilẹ̀ o ìjẹ́palẹ̀ o jẹ́ká ìmọ̀jẹ́jú náà. على أن يأتوا بمثل هذا القرآن. على أن يأتوا بمثل هذا القرآن. ماما يأتى أيوكا. يأتى القرآن القرآن كما جمعه. أنا نقول ما يأتي نأتي لشكا ya alukura ni tìbọ̀jì ma. Oṣù tí bíi sọ́nà tó rà máa lẹ́. Mudhamatan. Ìdí mudhamatan mẹ fọ́ọ̀mù yìí lẹ́kì adẹ́gbẹ́ fàáyé mudhamatan mẹ́dọ̀ àgàlò. Amali yẹnu, amúnẹ̀, tẹ́tà mẹ́yẹ dúpọ̀ mẹ́dọ̀ àgàlò alukura ayé. Láyà tún nàbí mi sírí. Ọ̀yẹ́ àwọn ẹni gbé gbélé, mẹ́tẹ̀ kàyé yábẹ́rẹ́ mẹ́ni kejì yí alukura ni wa. Wọ́lá

láàrin rọ̀bì. Húdà ní mùtàkì. Nígbà bẹ́ẹ̀ alukóra ni ìdílé ìkùn ilé húdà ní ọ̀nà pàpà ìṣe. Àmọ́ ìṣẹ̀lẹ̀ tó nù lè mùtàkì nà. Wọ́n lè kí a ṣe kọjọ́ kí a lè bọ́dọ̀ di ọjọ́. Wọ́n alukóra ni múdọ̀ ọ̀nà pàpà wọ̀nyí. Ìṣẹ̀ wọn pẹ̀ pátá yá alukóra ni kìlójúmá. Ìmúdọ̀ ọ̀nà pàpà kí alukurani kìlọ̀ jẹ́ ma ìṣọ̀ kọ́lẹ́dé ni lẹ́wọ̀ alukurani kìlọ̀ jẹ́ ma ìṣọ̀ bàtà ẹrú lẹ́wọ̀ lẹ́wọ̀ ìṣe ìṣọ̀ gán mi mú ẹ ẹ lè bá lu kàdébi sọ̀lọ̀ láwọ̀ alẹ́ sọ̀lọ̀ àmùsùkàkú ẹ̀jẹ̀ mẹ́ ọ̀pọ̀ lẹ́wọ̀n tẹ́wọ̀n dún alukurani kìlọ̀ jẹ́ ma mi dé màjà mi dé màgọ̀lẹ́ màá dé màá fi hùn amáyíkà dé ìkà kó ẹ̀jẹ̀ abẹ́lẹ̀ alukurani jẹ́ pẹ́yọ mẹ́ alẹ́ sọ̀lọ̀ láwọ̀ alẹ́ sọ̀lọ̀ ẹni mẹ́lẹ̀mí ìjẹun kàlùkùrà ni má bu ẹ̀jọ̀ ẹ̀jọ̀un dúró bẹ̀ ní. tí ẹ gbà tẹ̀lé anáwó múlẹ̀ ló lè tún bó ọmọ ìkó wùsẹ̀kọ̀ lè tún bá amányálà àdìbẹ̀ ká máa yin sáde kẹ́lá gbò páyìnkà lè tún bá amálẹ̀jẹ̀nu kẹ́lá gbò páyìnkà lè tún bá amájàdúrà amányálà àdìjàdúrà amá kẹ́lá gbò páyìnkà ìmájà kàlùkùrà ni bẹ̀ ní lọ́wọ́ wọn dín àmọ́ àgbàpọ̀ bẹ̀ ní. alẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ to amma jirgin rugalin sallallahu alaihi wasallam ma kare kuma da amana ta mai mutaki na yato ami mutaki na lai hawo jiye mata الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بالغيب ojàmí bẹ́ẹ̀ kùn àyè máa lè lẹ́gbẹ̀rún kì má jà ọ́ ma ọ̀kà má kàlẹ́ yẹn lábẹ́ mọ́ má lè ta ní lọ́mọ́ gbèsè maka mana kuna bemo mali dan mamo kajadun tak ma chukolo ma tali yanale ma chukolo e jadu mali yiji donale te alladhina yu'minuna bil ghaibi ya umma bayan kana kini kun halu laki yukum bi khairin min zalikum qul hal nunabbiukum bi khairin min zalikum للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد الذين يقولون ربنا إننا آمنا

hayo ne bi ko bi khairu min zalikum ọgbọdọ nka mu lẹ tájí tẹta ìgbìmọ ayọ ní kùmà ká ọmọ yìí pátánà abáyọ ọmọ yìí kìyàn tó lè ní ìpínlẹ tí àlùjẹ na àlàfà kpóorí màmá nà kàyà gbé ọjọ náà ní bí àkójọ àlùjẹ na ọbí ó yìí ké n'akọjá ẹgbẹrẹ ọkọ àwọn àkàkí ni. lílàdí iná tẹ̀kọ́ ìdára bí. níta ṣàbótábó dáná dìde lẹ́lẹ́ àbúṣàbó kùmà jìlẹ́lẹ́ yìí ké lílàdí iná tẹ̀kọ́. عند ربهم وسنذيق ما تلقوا يالوت جنات تجري من تحتها الانهار خالدين فيها الجنة ومنا دروما اي الجنة ليكون من لكم جي الجنة لاتشا ويكم عطورما نعم وأزواج مطهرة ماتينا مويا ما تفه ما ما ودني مي ما أقودا ما ما يوم ما ودنا ويكسونما نعم ورضوان من الله àwọn tí mo jẹ́ yín púpọ̀ yẹ lẹ fẹ́ yóò àmọ́ ajẹ́ yín ọjọ́ ọjọ́ ajẹ́ yín ọmọ àdúgbò. wàláhù basirun bil ibad. àbíkí làdá yìí wàláhù basirun bil ibad ọjọ́ tó máa lé kọ́lọ́ kà máa dún wa ti jáká ẹni kìjẹ́ ní ọjọ́ tí mà ẹni kìjẹ́ ní ọjọ́ tí mà wàláhù basirun bil ibad. sàmì ìbí sàmì ìbí ọ̀nà mẹ̀rẹ̀ pàjámà lọ́jọ́ ta. alladhina yaquluna rabbana innana آمنا abẹ́lẹ̀ tàbí pé màá kà ní kẹ̀gbàdú màá tí ọ́ máa yàtọ̀ màá bí ọyẹ́ bi ẹ̀hún dúkì àtọ́gbà máa ọjọ́ máa bí ẹ̀hún dúkì ṣe máa kàyà ọjọ́ máa bí àjẹmọ́ kàtó ń gbèsè yíyọ́ lẹ́kọ́ abúlé yìí o kìlẹ̀ kùmàtí lómi à sọ́jọ́ máa kà bí ayẹlẹ́ là amẹ́nà mẹ̀mẹ̀lẹ́ dẹ̀ alẹ́ nínà yẹ fúlú nà àdìkẹ̀gbàdú amẹ́nà mẹ̀mẹ̀lẹ́ dẹ̀ àmọ́ abẹ́ọ̀yẹ́ bi gbogbo dáàbò àwọn máa kùn àbí ọjọ́ ìdí ọjọ́ ìlẹ́fẹ́lẹ́ òkú máa kó dùn àtúrúkọ àrùn àti pẹ́tẹ́ gbàmà. Rabbana innana amanna. Àmàyùmá ni dẹ́ àmàmú ni mùsùlùmí wọ́n ti ti tó wọn àmàlà rẹ̀ wọ́n àmàgbẹ̀rẹ̀ rẹ̀ múlẹ̀ dùn. Faghfir lana dhunubana. Ṣẹ́ǹkì náà wọ́n sọ dúró kàmáde òun kí tí olóòjì àmàdé kàmáde ẹ̀sọ́ dúró rẹ̀ àmàbìrì èmi. ذنوبنا ومجنا ما نباما نعم وقنا عذاب النار هذا بيجي وما يقول عذابنا أجيب كده ما تاني بيك وما نتورنا نعم الصابرين ما تاني بيك ما تقولي إيه لكوجو ما ما لنا تدرجون ما يدرجون أرجوك تدرجون ريو màá lábọ̀ tẹ. wọ́n sọ ọ́ di pinna. abẹ́rẹ́ jàmí tó máa dọ̀gẹ̀ sí àwíkọ̀lẹ́ ọjọ́ náà fẹ́ lọ lè bá lẹ́ni Muhammad sallallahu alaihi wasallam. wọ́n mú bí pinna. abẹ́rẹ́ jàmí tó máa dòdò kí a máa dòdò sí dáwà lójú kí a máa dòdò bí sukọ́lọ́jọ́ máa fi náà bá a jẹ́ yín kàdínà bìrámù ní uk máa dọ̀kọ́ máa dòdò máa dà àwọn ọlá máa dòdò máa dùn máa máa dòdò máa dídẹ́ máa dòdò máa mọ́kọ́ máa dòdò àmàlùwọ̀ kó dùgbà wọn àmín ọ̀nà mẹ̀lẹ́dẹ̀. wọ́n mú sọ́ọ́bìrì nàbí lọ́sẹ̀. àwọn ilé àìsàn mi tó máa fi ọjọ́ ìjà àgbègbè àdìgẹ̀gbà tú àjẹjúbi ó ọjọ́ olùbá wa ọjọ́ wa lẹ́yìn omi tó dáwọ́ kájú rẹ̀ sílẹ̀ ẹ̀ náà àdúrà ìwọ̀n àti àdìgẹ̀gbà dúró. والذين يؤمنون الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ma yìí dé màá bẹ̀rọ̀ dàgbé ọ̀rọ̀ mẹ́rin màá yá jì í ẹnẹ dúkìá lè kárí wọ̀ọ̀wọ̀ irú kàtí mọ́kàdú lójú dá ìnàdúrà dúkìá ti kọjá onye ayé àwọn ọdún lọ ọjọ́ ìfọ́lẹ́ ṣe mẹ́tìrì àti ìkọjọ́ mẹ́tìrì kọjọ́ kí ló méjì mọ́mi mẹ́tìrì kọjọ́ kí náà ẹbí rẹ̀ pẹ̀kọ́ mẹ́tìrì kí mẹ́múdà mi pé kùmẹ̀ ẹ́ jàdékò mẹ́múdà mi pé kùmẹ̀ ẹ́ sọ̀rọ̀ mẹ́nu mẹ́múdà mi pé kùmẹ̀ ẹ́ lọ́dọ̀ ló pé dé lápẹ̀lú máa lọ́kọ́ lè dé wọ̀kọ́ lọ́láhùn ìní màá kún. wọ̀kọ́ lọ́láhùn ìní màá kún. لئن قمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وآمنتم برسلي وأثرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم من سيئاتكم آه. ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل وقال الله إني معكم ọyọ wọn lẹ ní wọkọọlọ lọrù jẹmọ gẹ́gẹ́ ayélujára lọrù wọkọọlọ lọrù ọjọ́ tíkà ọjọ́ ìjọra mẹ ìjọra lórí ìjọra dúró kọọlà ìjẹkà lẹni ìní màkùn ọyọ abẹlẹ ọhún tẹ pàmẹ pàtẹkọ àdìgbà pàtó náà kí n kó ọjọ́ ọyọ abẹlẹ ọhún lẹ fún àjàdì pàmẹ ẹgbà tó mẹsẹlẹ ẹhún tó ọyọ abẹlẹ ọhún lẹ pàmẹ àjàdì kọmẹ ọkọlọ àti ní ìjẹkùn mọ ọyọ abẹlẹ ọhún lẹ pàmẹ wuce ko wuce ko na ginyo oye no de kwame amma lákọ́jọ́ kí àdẹ́pàmẹ́ ìṣẹ̀lẹ̀ ọkùnrin àti nìkan mẹ̀jẹ̀ta. lẹ́yìn àpamtúmù sọ̀láta. ohun ṣe kàkí ní mẹ́ta dọ̀rọ̀ dágbo ìjẹ́ ọkùnrin ẹ̀dọ̀rọ̀ dágbo kọ̀ọ̀ mẹ́lú máa di ọkùnrin má dé ìlú lòdì. wà á tẹ ìtumù zakata. mẹ́rù zẹ̀ka ìyọkọ́ zẹ̀ka ìyókù zẹ̀ka ìyẹ̀wọ̀n rẹ̀. wà á máa mú tún bẹ̀rù sún ní. kápẹ́ àyè máa yẹn lẹ́ pàápàá olùjẹ́kọ̀ọ́ pẹ́ olólùwọ̀n jàlẹ́jì bẹ̀lì fún àròjẹ lẹ́tọ́ ìwúrò náà. wà á sáré tó mú un. a kúlẹ̀ ìtàkùn mi sọ̀rọ̀ láwọn àdéhùn fúnra ń ọjọ́ ó jẹ́ ìjàlébi ìtọ́lọ́láwọ̀ alẹ́ ọ̀sọ́nà màkọ́ sápò ẹ̀fá níbi ìtúṣọ ọyọ́ wọn kẹlẹ̀ bá ní ìdè kù jẹ́ òun lẹ́nu àtùmá náà. wà á kọ́rọ́ fún láhà ọ̀rọ̀ bá ń hà sànà ní. kọ́ òun méjìjì ọ̀nà bẹ̀rẹ̀ mẹ́mọ́jọ́ kọ́ torí pé láńdọ̀rọ̀ rẹ̀ àlejẹ́ náà kúkọ̀ jẹ́ nà yòrò náà. lọ́kọ̀ tẹ̀rọ máa ń kún mi sẹ́yà àtìkún. ìjọba kùmẹ̀jọ́ kùmẹ̀jọ́ bẹ́ẹ̀ yaa á àwọn olédè mẹ̀kùmẹ̀jì rẹ̀ ya palo mẹ́ mẹ má tẹ kàkà kọjọ náà bẹ́ẹ̀ kí mo bá wọn tán àwọn olédè gidi gidi jẹ́ kó esu kọ́lẹ́ ọ̀nà mẹ̀lẹ̀ kọjọ tó lè àwọn olédè yóò nà ẹ̀kẹ́jì kẹ́kọ̀ọ́ má dọ́n bídì á dọ́n ẹ má tẹ àgbẹ̀ náà múlò bá mi ọjọ́ ìbọ̀lẹ̀ ni wọ́n láì tí kò múlò bá àwọn lọ́mọ tẹ̀sà àti ọyẹ́ di ọyọ́ múlùbá ní ọyẹ́ lẹ́fẹ́ lọ́wọ́ múlùbá ọmọ ọ̀làdà lójú àyè sàmú olóògbé líle náà àwọn olóògbé líle tẹ́ bàbẹ̀ yìí tó bá dá àmọ́ àwọn olóògbé kiri ilé kẹ́ńtà àmúkọ́rọ́ kìlẹ̀ ẹ̀ má tẹ̀sà kàkọ́jọ́ múlùbẹ́ ọjọ́ yẹn náà múlùbá rẹ̀ tó ìgbà tí nana kọjọ́ máa lọ gbà ń òun tẹ́ni ọjọ́ yíyí tàtìgbàdì ọjọ́ jọ iwi dẹ̀ka ilẹ̀ wọn tó jáde kúrẹ́ wọn kọ̀ màkà lẹ́ sábà ẹja gbèdì ìdẹ̀rẹ̀ tọ́ ìmáàmà ṣe pa ọ̀ lẹ́yìn ọkọ. àmọ́ ẹja ọkọ̀ ẹ̀ṣẹ́ ti máa ní ọjọ́ kẹjì kọ́lé ọ̀nà mẹ́lẹ̀ kẹmẹ́ rẹ̀ ta gbèdì kẹmáàmà ọ̀dọ̀mọ̀lùbá tọ́ ẹ kẹmáàmà nílẹ̀ ọjọ́ ẹ̀kọ́ نعم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار وهذا ما قلت الجنة إيك من ملك قلت الجنة لك نعم فمن كفر بعد ذلك فقد ضل سواء السبيل أن يقدر إلى بيت ينقع إلى تفكين إلى لكم عشرون ولد يجني كثير كما من يمر بيه إلى لك أبيك يجي بلك كل بيه كثير بيه

adiboro ayi bɛ la mɛ jeli kɔ ka ŋɔ ti ma yɛ amɛlimɛli akpɔ bi eyi mi ti ma yɛ amɛlimɛli akpɔ bi o bi lɛ mɛ n'obi ka la tí a ti bɛ la alusi ɔŋ lɔ ɛdi mɛ nusi ma dɔ bɛ yi ma do mi fa o di ɛkpa la ebi tɛ lɛ lɛ o ka tɛ lóko ɛni ma kpɔ bi o mi ma kuma kɔ lɛ yi fa yi ti ɛnɛ kìsɛ numawo yali tí a ti musulumi tí a tsɔ li tí a bɛ lɛ ɔjɔ ti o di kpa kìɛ tɛ ŋ kan. ikodonkwe mzurunda akabiri akabiri kya kyekye fotokopi n'okuoligina kati fotokopi akabiri oligina okyalelele laki obipa palyanabe ayanomulingo binekago aide kati ehi gengoke ehi okyatelele ikijidonike akidalaro kwalalaro kolekelekamwe tutalatigero imtakabiri me jẹ́ gbàgídàdì wọlọ́wọ́ ẹ̀lẹ́dẹ̀ẹ́ Allahu akbar wajen mana can kuwa shi kuma mai malabai wa man kafara ba da zalika wa kamu da kafiri nuke da ganna Allah ko yote na'am fa qad dalla sawa asabil dala la illa bon yo papate illa bon yo di jon yo le ite oni di talo di ti ko ala le ki alladina yu'minuna bil ghaibi wa yuqimuna salata na'am ومما رزقناهم ينفقون ومما رزقناهم ينفقون àti kí gbọ̀ngàn mẹ́lẹ̀ máa lu oṣùkọ́ lọ́jọ́ torí ọjọ́ rẹ̀ àti kí èèyàn kọ́ máa lu oṣùkọ́ lọ́jọ́ àti kí èèyàn kú máa lu oṣùkọ́ lọ́jọ́ àti kí èèyàn wọ̀ rẹ̀. معذور جبل جاء مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم مثل الذين ينفقون أموالهم ọjọ́ máa ní kú jí ìkọ́ àtàrí máa lọ́wọ́ ẹjọ́ ọmọ pé yóò àtàrà àwọn olùkàdé ìṣàlá. ọjọ́ ìfọ́nà ni òjì mọ̀tẹ́lù lẹ́sìnà yóò fi kú ná àwọn aláwọ̀ bí sẹ̀bìlì là. òjì àmì tó máa lòdì kí a máa lo òṣù kọ́ lọ́jọ́ tó dé ọjọ́ ìdàgbẹ́rẹ́rẹ́ náà. kama sali habati nambate saba atanabil. òjì máa ìdábẹ̀wẹ̀ yọ kó lẹ́sìn náà gbẹ̀ ẹ̀ ìdábàá pẹ̀lú ọkà olùdókòwò bẹ̀sí àlẹ̀ ojú ẹni di àádọ́lù di àwọn olùjú kọ́lọ́jọ́ torí ọjọ́ alùpọ̀ ọjọ́ àgbò àgbò lóbi ọ̀hún àti pé ìkàlẹ̀ ọ̀hún alọ́gbọ̀ àgbò lóbi kó alùpọ̀já tọ̀bù ọ̀hún abẹ́lẹ́wọ̀n alùpọ̀já náà tọ̀bù ọ̀hún alùpọ̀já tọ̀bù ọ̀hún ìdábùjì omi lọ omi lọ yín Sábà àtẹná bí. Àkìtì àdúró lẹ́ àpàjọ máa ń gbé ìjìyà gbóni. Èkì alẹ̀ ìdàrún ikọ̀ wọn mẹ́ta gbó. Àmọ́ èyí wọ́n jẹ́ lẹ́fẹ́ yóò lórí. Àwọn bẹ̀tẹ̀ sábà á sẹ̀nàbì. Táàkì àrùgá ti wò sí gàdú. Táàkì mọ́ máa méjì èkó. Ọmọ méjì èhùn ìláwà. Àpò ìwẹ̀ yìí di ọmọ méjì ẹ̀dọ̀kọ́ ọmọ mẹ́ta ẹ̀dọ̀kọ́ mẹ́. Àmọ́ àyọ̀jẹ́ Fi kúnlẹ̀ sọ́ńdọ̀lá ti ní àtọ̀ ṣàbà. Wọ́n yìí kú ní ká, wọ́n yìí kú ní àpáká ní àtọ̀ ṣàbà. Ẹyin ogún mẹ́lòó àdéhùn yìí. Àpáká ẹ̀dùgbẹ́ yìí. Láti mọ́ méje kú. Wọ́n yìí máa kà ìyàjẹ́ ogún mẹ́lòó lókè lókè àwọn kálẹ̀ Òun náà yọ̀tọ̀ lórí. Seven hundred. Ẹ̀wọ̀n kan lu dé والله يضاعف لمن يشاء يضاعف لمن يشاء وجل بركنك حتى ولا دعوانا كبيتي والله واسع عليم ọjọ́ máa tẹ́ka dé ọjọ́ kí wọ́n lè jùmọ̀ والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون àmì ìgbéró mẹ̀tẹ̀lẹ̀ kúrò àmì ìgbé kùsẹ̀mẹ́lẹ̀ kàdé sọ̀rọ̀ láwọn alẹ́ ọ̀tún ọ̀nà akẹrẹ̀ mọ́ àmì ìgbé jẹ́ ìlú àbẹ́jú máa dáyọ̀ ojú ni máa bẹ́ẹ̀ gbọ́ dáyọ̀ ọjọ́ tó máa tẹ́ àmì ìgbélẹ̀lẹ̀ wọ́n lẹ̀ sí náà yóò mẹ́nu náà bí máa òun dé là ilé ìka ojú ni máa òun jà ní ìgbé kùmà bí máa nì wani yɛ kuma do rɔbu ku wɔ yɛ nɛ bɛ wa kɛlɛ bɛ lɛ ɛnu yɛ kɔ yɛ do rɔbu wa kɛlɛ bɛ kɛlɛ ma lɛ malia ni mani dun ati kɛkɔ duru lɛ bɛ na ma ti dɛ tsa dɔ yɔ a ma tsi onitsi ɔjɔ la tsi onitsi kama yɛ kɔ ra rɔ yɛ nɛ fɛ yolo alɛbi na yɛ minnu na bi ma ɔhun di la yɛlɛ ka ɛn kuma do rɔbu wɔ kɔti muhammed sɔlɔlɔ wa ale kɔtɔ la lɛ mani mani dun ali bi na gado n'oli kɔ bɔ a jɔ kan orí máa gbàdàgbà padà. wà á máa ń bèlè mi ń pàbílík. abẹ́rẹ́gbà bẹ̀rẹ̀ màá máa lọ lọ́rùn pàdúrà ọ̀gbẹ́rẹ́ pàdúrà ọ̀gbẹ́rẹ́ pẹ̀tì Muhammad. صلى الله عليه وسلم نعم وبالآخرة هم يوقنون وبالآخرة هم يوقنون ما ممتكي دوقنا وجنا أكي كذا كرسول من إن الله اشترى من المؤمنين إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة آه. يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا وعدا عليه حقا بالتوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيتكم الذي بايعتم عبدي وذلك هو na العظيم لا أنزل من المؤمنين أنفسهم إذا يبقى معنا يوم الملائكة تولي ọjọ́ ìfẹ́ ni ọ̀rá yìí máa tọ́jú ọ̀rá yìí dúró nẹ̀ ọ̀rá yìí kọjú ọ̀dún na ẹni tó kìí ti mú mi lọ tàyí àwọn kìí adó lọ ọjọ́ ńlá púpọ̀ àbẹ̀kì yìí lọ ọjọ́ ńlá dàkà àwọn ọjọ́ ńlá mọ́tò ń kìí ní ọjọ́ ńlá púpọ̀ ń kìí ní ọjọ́ ńlá ọ̀jẹ̀ mi tó bá yẹ ẹnu ọjọ́ ńlá lẹ́yìn àdúrà náà dá. bí a ń nà lẹ́hùn jẹ́nà. nígbà ìjìnlẹ̀ ẹ̀rọ àwọn àdúrà náà bẹ̀ bí a nà lẹ́hùn jẹ́nà dà àlìjẹ́nà ọjọ́ ìrọ̀lá dọ̀rọ̀ mẹ́wẹ́ ní kọjá ìrọ̀lá ojú lábẹ́rẹ̀ káì ẹ̀rọ kẹ́kẹ́ kọjá làkúwẹ̀ ìsúrẹ́tù sọ́ọ̀pù. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. Ìyẹn ni Adé Gbọ̀gbáyá Adákàtú àbẹ̀ Bẹ̀kájá Mángòrò Bẹ̀kájá Apàtákà Gbọ̀nyá lè mẹ́lẹ̀. Àmọ́ àhálà ló lókun, yẹ́n wàá mi rà mẹ́ni alátìjáàtì adé èkìtì pé mẹ́nyà pọ̀ ọjọ́ mẹ́jìlè tọ́ọ̀bù tọ́ọ̀bù tọ́ọ̀bù lọ́jọ́ lánàá lákàkà kí iye àárọ̀ pè tó gà wá. Jòǹjì kò mìíràn àbáàbí lẹ́lí. Ayélujára ṣe ń fún ọjà pẹ̀lú ìpò ọjà ẹ̀fẹ́ rẹ̀ ọmọ ẹ̀yọ pé àdá méjì bẹ̀tẹ̀ máa wọ̀. Túmínú nàbí láàyè. Ajẹ́ ẹjọ́ dùdú ẹjọ́ dùdú túmínú nàbí láàmẹ́yìn máa nìyẹn wẹ́ẹ̀sì adékòó ẹ̀ máa nìyẹn pọ̀ ọjà ẹ̀fẹ́ yóò lọ ewu kuma kɔla kuma yɛ dɔ yɛ kpala kuma yɛ ti yɛ ta yɛ dɔ yɛ ti paki lɛ nɛ mu yɛ drɔ mɔ ŋuti ɔbɛ nɛ fɛ lɛ ka ti adza yɛ lulu kuma te ne kɛ nya kpɔ lɛ yɛ kɔjɔ kiri ɔmɛ. wɔɔrɔ suwuli nye. ɛmɔ yi ma lɛ lɛ bo nutsɔ jɔ kɛ alo jɔ tɛ lɛ lɛ ɛfi didi onu kɛ lɛ tí o lɛ la صلى الله عليه وسلم وتجاهدون في سبيل الله الجهاد في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يقاتلون في سبيل الله يقاتلون في سبيل الله نسمع جهاد في سبيل الله فيقتلون أسمع أسمع ما تدوك مرة رجل ويقتلون أسمع ما تدوك رجل أما أسمع ما تدوك تدوك أما تدوك أسمع ما تدوك رجل ما تفند لما وعدم عليه حقا في التوراة أشكر لك لأنه يقول لك لكن بروميس يجي أشكر لك لأنه يقول لك لكن بروميس يجي ìṣe kọ́ọ̀tì ń pẹ́ àtọ́ rẹ̀ fún alóore wá níbi Musa àlẹ́ ìsọ̀lá. wà ní oúnjẹ mi. látọ̀dọ̀ ẹni wọ́n rọ̀ lálẹ́ kọ́ọ̀tì tẹ̀yìn ìlà ẹ̀ fún abá níbi kí sọ́mọ mẹ́rẹ̀ mùgẹ̀. wà á kúrò ààrùn. kọ́ọ̀tì gẹ̀gẹ̀dẹ̀ wọn ní àlùkò àná ìdí ọkọ̀ mẹ́ta lòkòrò tó látọ̀dọ̀ àtà mẹ́rẹ̀ àti ní. wà má náà ń fẹ́ bí àhàjì yìí mí nà ń lọ. káyà ń pọ̀ jama kiri kuma lọ kó kóòlù nà lẹ ọdọ kuma di kó lọjọ lọni wọn náà kọ ikú ẹ má ṣe ní kékeré kọ wọlé kọ ooo ìlàlẹ láyé wọn ìlànà ìlera jù ọmọ ọjọ rẹ má dúró nẹ. ẹnẹ ṣe ni kì á ka abẹrẹ kì ene ṣe abẹrẹ dábọjọ ẹnẹ ṣe ni kì á àlùkò rí gbọkọ dábọjọ o Fàṣọ́bíṣirú bí báyìí ẹ̀kúmù lẹ́bí báyà àdúmí. Wàbálì kọ̀ọ̀hún wà lùfọ́ǹsù láàbí. Wàbálì kọ̀ọ̀hún wà lùfọ́ǹsù láàbí. Bẹ́ẹ̀ lẹ́tì lélẹ̀ lè gbọ́rọ̀ lọ́rùn ìṣe. Kàkà máa yẹ kàdú kámú ráùndù ẹ̀ bọ́ọ̀lù. Òkùnkùn lè yọ. Mọ̀jẹ̀ ní sẹ́nu kò náà ti ọ̀ dáṣẹ́ àlùkò àlùkò. Àgbẹ̀jẹ̀ yá yà أولئك لا أولئك وما لنوك على أمان نعم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم ọlọ́gbọ́n ni àbíkú kan náà ló jẹ́ ti lẹ́yìn ọ̀la ìka aláwọ̀ dàmì ọ̀rọ̀ bìyẹn abúlé màdó yọ̀nà pàpà púpọ̀ ọjọ́ kìsọ́dùnà.

أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام